Exercise 2B, columns 2 and 3 only. Arabe. Arabe. Arabo. Araobo. Arabon. Araiban. Arabo ara ọ̀bọ ara ọ̀bẹ ara ọ̀bẹ arabọn ara ìbọn. Exercise 2C, columns 2 and 3 only. Ara ẹ̀wù. Ara arọ̀kọ̀ ara ọ̀kọ̀ aràlù ara ìlù arẹ̀wù ara ẹ̀wù arọ̀kọ̀ ara ọ̀kọ̀. Exercise 2, A, B, and C, the entire exercise, columns 2 and 3 only. Aloke. Alaoke. Alaban. Alaiban. Aloko. Alaoko. Alobo ara ọ̀bọ arẹ̀wù ara ẹ̀wù arawé ara ìwé. Exercise 2A, columns 3 and 2 only. ara ọ̀pá ọpa. ara ọ̀kẹ́ arọ̀kẹ́ ara iwe, aràwé ara ọ̀kẹ́ arọ̀kẹ́ ara ọ̀pá arọ̀pá ara ìwé. Ara Alawi. Exercise 2B, columns 3 and 2. Alaobe. Alaobe. Alaobo. Alaobo. Alaiban. Alaban. Alaobo. Ala arọ̀bọ ara ọ̀bẹ arọ̀bẹ ara ìbọn.